ẹ̀yin aráalé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí mashola gist tv gist tèmi hmm, èyí tó lágbára o bí a ṣe gbọ́ o wọ́n ní wọ́n ní wọ́n ṣe welcoming party back to the palace wọ́n pe Daobi wọ́n ní àwọn eighteen ni wọ́n lọ sí royal mansion tí Queen Naomi ṣe oúnjẹ fún wọn tí wọ́n ṣe party fún wọn wọ́n ní it was a very beautiful party for them wípé inú gbogbo wọn dẹ̀ dùn láti eréko Ìdànrè àti kábíyèsí getting back together as husbands and wife ẹ̀yin èèyàn lé ẹ rí i pé ìdùnnú lèyí ayọ̀ lèyí ẹ̀yin náà mọ̀ pé gbogbo àwọn ọ̀rẹ́ kábíyèsí yìí gbogbo wọn ni wọ́n fẹ́ kí Queen Naomi àti kábíyèsí padà kí wọ́n padà àsọkọ àti ìyàwó ẹ̀yin náà mọ̀ pé kì í ṣe nǹkan kékeré òun ni Queen Naomi gbé ṣe ní ìgbà tí Queen Naomi wà nínú pálásì kábíyèsí wọ́n ní tí ò máa ṣe pé Queen Naomi níwà ṣé gbogbo àwọn ọ̀rẹ́ kábíyèsí yẹn ṣọ máa lọ sí royal mansion láti lọ celebrate àwọn méjèèjì wọ́n ní lọ ṣùgbọ́n Queen Naomi jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n níwà wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé ọlọ́run elédùnmarè ń gbénu wọn ọlọ́run ń lò wọ́n wọ́n dẹ̀ ní ẹni tó ní respect fún everybody wọ́n jẹ́ ẹni tó ní ìtẹríba ìtorí ẹ̀ lẹ fi rí i tí gbogbo àwọn ọ̀rẹ́ wọ fi dìde láti lọ celebrate ìkó Naomi àti kábíyèsí ní Royal Mansion ẹ jẹ́ ká jọ wọnú gist ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín òun ni ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV share àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ̀bà ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a ti post any gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní masholagist tv ọlọ́run elédùnmarè abami gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abami ran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ àwọn ọ̀rẹ́ kábíyèsí eighteen of them lọ lọ sí royal mansion láti lọ celebrate kábíyèsí láti lọ celebrate Queen Naomi nítorí pé gbogbo wọn like Queen Naomi nítorí pé Queen Naomi jẹ́ ọmọlúàbí wọn tẹ ojú wọn mọ́lẹ̀ rí àtìgbà tí Queen Naomi ti wà ní palace wọn ẹ̀ fà wọn parí ìjà rí ẹ compare sí àǹtí wa m àti r everyday ni wọ́n ń lọ from one kábíyèsí to the other kọ́ lọ bá wọn bẹ kábíyèsí o àtìgbà tí kábíyèsí ti fẹ́ wọn sí palace ẹjọ́ àti àròyé ni ṣùgbọ́n ẹ̀yin náà ẹ wò àtìgbà tí kábíyèsí ti fẹ́ pe Naomi sínú palace ọjọ́ wo lẹ rí tí kábíyèsí lọ rojọ́ rí àti pe Naomi pé kéèyàn kan wá bá wọn parí ìjà kò sẹ́jọ́ kò sáròyè gbogbo ìgbà tí wọ́n wà ní palace yẹn ayọ̀ àti dùn náà ni gbogbo àwọn ọba yìí dẹ́ni inú wọn máa ń dùn sí Queen Naomi nítorí pé wọ́n ní ìtẹríba so right now kábíyèsí àti Queen Naomi wọ́n ṣe kábíyèsí celebrate Queen Naomi wọ́n invite gbogbo àwọn ọ̀rẹ́ wọn wọ́n lọ sí royal mansion wọ́n lọ celebrate wọn nítorí pé wọ́n mọ̀ pé ọmọlúàbí ni Queen Naomi wọ́n mọ̀ pé àtìgbà tí wọ́n ti fẹ́ kábíyèsí wọn ní kábíyèsí lára wọn yọ kábíyèsí lẹ́nu kò sẹ́ni tó gbọ́jà wọn à ẹ́fà gbọ́jà wọn rí òǹtìgbà táwọn olórí yìí dé tí wọ́n bẹ̀rẹ̀ sí da wàhálà àti dààmú sí sí àárín wọn ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé gbogbo ọ̀rọ̀ yìí ó já sí rere adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé gbogbo ọ̀rọ̀ yìí ó já sáyọ̀ ó já sí dònù ìfẹ́ tó dẹ̀ wà láàrin àwọn méjèèjì kò ní bàjẹ́ so gbogbo àwọn ọba yìí wọ́n lọ bá wọn celebrate ní royal mansion ìpè ọlọ́run gba àkóso wípé ọlọ́run tún àárín wọn ṣe wọn jẹ́ kí àwọn ọ̀tá kó borí wọn ẹ rántí fídíò kan tí mo ṣe tí mo ní pé Queen Naomi kúnlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí pé kábíyèsí dúró ti àwọn kábíyèsí ò jẹ́ kójú ti àwọn kábíyèsí báwọn ja ìjà yìí lájàyè it was a good thing kéèyàn ní ọkọ tó máa máa support èèyàn ẹ̀yin ọkùnrin ẹ support ìyàwó yín tó bá dáa sí yín ẹ dúró tì wọ́n ẹ má jẹ́ kójú kó tì wọ́n nǹkan tí kábíyèsí ṣe nìyẹn kábíyèsí ò jẹ́ kójú kó tì Naomi ní gbogbo ìgbà náà fi dúró tì wọ́n tó bá wọn ja bátù yìí tí ò bá ń ṣe ti kábíyèsí ah Hmm. nǹkan ò bá ti gbẹ̀yìn yọ o ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìpè wọn borí ọ̀tá wọn lẹ́yìn èèyàn legist ta gbọ́ nì allegedly ni o bí mo ṣe máa ń sọ fún yín mi ìbá wọn dé royal mansion o a gbọ́ adẹ̀nìkáwá torchlight ẹ̀ sí ẹ̀yin olólùfẹ́ wa ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o etí yín ò ní di ọwọ́ yín ò ní kọ̀sálẹ̀ àpò ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wẹ́ káàbọ̀ sí Mashola Gist TV ẹ̀yin tẹ̀dẹ̀ ti darapọ̀ àdúpẹ́ àkíyín fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ń share àtẹ̀ ń like ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o gbogbo ẹ̀yin tẹ̀ tiẹ̀ tí ìdarapọ̀ gan tẹ̀ kàn gbọ́ àánú ọlọ́run á wà lórí gbogbo wa o ní agbára ọlọ́run ọ̀sẹ̀ yìí asánwàsówó asánwàsọmọ asánwàsálàáfíà o wọn ò ní fi ẹnì kọ́kọ́ ṣe àwárí nínú wa o ẹ jọ̀ọ́ bá mi fún fídíò yìí ní thumbs up ẹ ṣé mo dúpẹ́ o. please share this video like and subscribe god bless you all